العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أتكفون الواوى أجري جوكا سوسو الله بكنا أجري في النبي محمد الرسول وانشي لتدو ojúṣàrẹ́ni àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìjẹ́ fanabi àwọn aráalé àwọn sàhábà rẹ̀ tí gbogbo mọ́mìnì àtòlùwà mọ̀sásáwá náà ní mọ́mí ní òdodo. Gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ń bá bọ̀ látara ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamu alayhi nípa tó ní ṣe pẹ̀lú ọlá àti ipò oṣù Ramadan. àkíyèsí alákọ̀ọ́kọ́ lórí kòtòdìkọ́ àmà tẹ̀síwájú òun náà ní ibi yìí dẹ́ni láàyè tààlà tó bá di ní òwúrọ̀ ọ̀la ọjọ́ òní òun ní twenty six of Shaban àbí tó tó bá di lọ́la láàárọ̀ bóyá dídí àsìkò tí a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ṣe ṣe kárí ẹni tó ní ìbéèrè tí ọ̀ràn ìdánilẹ́kọ̀ọ́ ò tí ì jọmọ́ bẹ́ẹ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú oṣù Ramadan a fi àyè lẹ̀ fún àwa jàmá bóyá béèrè kan àbí kejì ó sì lè jẹ́ pé lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti ṣíwájú náà àbí kó jẹ́ àwọn asánà ìbéèrè míì ní ṣe pẹ̀lú oṣù Ramadan ẹlẹ́kejì òun náà ni àlàyé tá ń bá bọ̀ nípa hadith tí a pè ní alhadithu alqudusi a parí ẹ̀ lẹ́yìn àsìkò tí a ní bí idhnillahi ta'ala. Hadith ìdíje adé lánàá òun náà ni òní asọ́wọ́mú jùnà فإذا كان صوم فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخر وإن سابه أحد أو قاتله فليقول إني صائم ègégé yìí òun náà ni àṣàlàyé lánàá bí wọn bá bu aláwẹ̀ kó o máa fèsì kó o náà sì máa búyàn kó o máa faraya kó máa bínú àti tó ní ṣe pẹ̀lú ìwà oṣù ọlọ́run wa ni wọ̀lẹ́bí nafsi biyadihi anábì ni mo búra pẹ̀lú ọba tẹ́mi mi ń bẹ ní ọwọ́ rẹ̀ ṣẹ́rí gbólóhùn yìí òun ló jẹ́ kí ó hàn wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ yìí ni àdísù kùdù sí àdísù nàbàwì ọ̀rọ̀ anábì ń bẹ ń bẹ ẹ̀rí pé tá à bá bọ̀ ọlọ́run bá ní asọ́wọ́mọ́lì wà á ná èmi mo ní àwẹ̀ èmi ní sì san aláwẹ̀ lẹ́sàn ọ̀rọ̀ yẹn wá ń bọ̀ ń bọ̀ àsọ̀wọ́mú jóná débi tó fi débi tá dé lánàá ṣùgbọ́n gbólóhùn yìí tànàbí ni wọlẹ́bí nafsu muhammadin biyadihi anabi ló ń búra pẹ̀lú ọba ẹni tí ẹ̀mí ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣùkò pọ́síbù kó jẹ́ pé ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ọlọ́run báyìí òun ló fi rinlẹ̀ wípé hadithu yìí ṣekú méjì lónìí bó ṣe gùn níwọ̀n báyìí apá méjì lónìí èyí tó jẹ́ alhadithu lukudusi òun náà lè ta sàlàyé lọ eléyìí ọ̀rọ̀ anabi ni anabi ni wàlẹ́dì nafsu muhammad biyadi mo búra pẹ̀lú ọba tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ ẹ̀ ìpè làkúlùfù fẹ́mi sọ ìmì òórùn tí máa jáde lọ́dọ̀ aláwẹ̀ òórùn tí wá láti inú yẹn ẹ rí i pé òórùn yìí ẹni tí ń jáde láti inú ẹ̀ gan òórùn ò kórìíra rẹ̀ òórùn yìí tó fà òun náà ni tí inú ọba jẹun tínú tí nǹkan máa lọ tó mi ọ̀ lọ tó ń jẹ ò lọ tí èèyàn máa ti nǹkan bọnu lẹ́kọ̀ọ̀kan àwọn òórùn kan máa wá láti inú láti ibi ọ̀nà ọ̀fun lọ́hùn òórùn yìí ẹni tí ń jáde ní lára rẹ̀ gan òun náà kórìíra rẹ̀ kò fẹ́ràn òórùn yẹn ṣùgbọ́n òórùn yìí ẹ wá gbọ́ tí ó ṣe ọlọ́run ọba wí ànábì ní òórùn yìí atúyàwó ẹ̀dàlọ́ òórùn tí ọlọ́run ọba tó fẹ́ràn ni ó dùn òórùn àdùnni lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí ó túmọ̀ sí pé ọmọ ènìyàn lè má kórè ó lè ó lè má gbà tí kankan gbà mí kó sì jẹ́ pé nǹkan yẹn ọ̀tọ̀ ni bó ṣe rí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo nǹkan dúndùn àbí nǹkan mímọ́ pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú òórùn òun lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí tùràrí nìsín tùràrí tó dáa tí èsì àwọn tùràrí alálìjànú àwọn tùràrí tẹ̀ ń wò yẹn àwọn náà oríṣiríṣi ni wọn omi ń bẹ tó ṣe pé wọ́n pò pọ̀ pẹ̀lú àwọn nǹkan ẹ̀gbin àwọn eléyìí àwọn tí ń ṣiṣẹ́ ibi wọ́n mọ irú ẹ̀ wọ́n máa fi invite àwọn ṣayàpé nìyí wọ́n fi pe àwọn àlìjànú ni wọ́n fi pe àwọn èṣù ni ẹ lómi yìí ló ń fẹ́ ṣàdúrà kan tó bá ti lo àwọn tùràrí yìí àwọn ṣàyàpín ìyàgbọ́rò kọ́dà lómi fi pè àlìjànú ẹ̀ ibẹ̀ ń kọ́la fẹ́ lò àmọ́ àwọn tùràrí dáadáa tí tó dùn kọ́dà ìsìláàmù níbi tí wọ́n ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀dẹ́ nínú mọ́sálásí ẹ̀rí wọ́n pe ọ̀kan náà àwọn àwọn tó ti ṣíwájú tábìlì ọmọ tó wà bí òrera wọ́n pe ní alimojinis torí pé tó bá ti fẹ́ wọ mọ́sálásí òun pé tùràrí wà ní táwọn èèyàn máa fi wọ́n máa ń fín yẹn tọ́ níta ti lọ tùràrí nǹkan tó dáa ni pàápàá jùlọ ọba tùràrí sábà bí mùsùlùmí pé kí lọ bá òun náà ni alimẹsìkì tùràrí alimẹsìkì àwọn tùràrí mi náà mẹ́ta ń kọ alimẹsìkì alimẹsìkì sí o oríjìnà alimẹsìkì èèyàn lè má rí nítòsí o ṣùgbọ́n ó dájú pé alimẹsìkì òun lọ bá kẹsì máa kàn ní ọ̀rọ̀ ànábì nù ànábì wa ní atúnyàbọ inda Allah òórùn tí ń jáde láti inú aláwọ yẹn ó dùn lọ́dọ̀ Ọlọ́run inda Allah ajẹfọlọ wọn bá lọ́dọ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹrí ju òórùn àlérè hìlmẹsì ju àlùmísìkì lọ tó túmọ̀ sí wípé òórùn tí jáde látọ̀ aláwẹ̀ torí àìjá yìí ó wà dùn ní lọ́dọ̀ ọ̀lọ́ látara ìfẹ́ tí ọlọ́run bá ní sí ìfẹ́ iṣẹ́ tí ń ṣe ànábi wa ni wọ́n lè sọ ìní fọ́rọ̀hàkà ìdùnnú méjì ní bẹ fáláwẹ̀ o ìdùnnú méjì ní bẹ fún aláwẹ̀ fọ́rọ̀hàtún ẹ̀ńdà sọ́pẹ̀rẹ̀ yìí fáláwẹ̀ bá fẹ́ ṣínú inú rẹ̀ ọmọ dùn eléyìí ó kó ìṣínú tí èèyàn máa ń ṣínú lójoojúmọ́ sínú ẹni tí ń sin lójoojúmọ́ ẹni alaawọ ọ̀pọ̀lọpọ̀ aláwẹ̀ kò kàn ní mọ̀ ọwọ́ sínú yẹn nù rẹ̀ máa dùn náà ni máa dùn náà ṣe ti sọ pé ọkàn o bẹ́ẹ̀ tún ni ìjọ fẹ́ yányá ìjọ ọdún inú ọmọ dùn ni pé alhamdulilayi mo ò náà ni yawmu alfitr ọjọ́ ọjọọ ọjọ́ ọjọọ ọ̀kanu anabi wa ni wa yawmu wa yawmu liqa'i rabbi ìdùnnú eléyìí ni ọ̀wá ní tánmá torí pé ọlọ́run ó yàrá kan nínú yàrá ọ̀nà ó dídí pè ní ẹnu ọ̀nà rọ̀yàn àwọn tí wọ bẹ̀ àwọn náà láláwẹ̀ kò sí ẹlòmíì tí ó gbà bẹ̀ wọlé ẹni tí ọlọ́run fi àwẹ̀ tó fi sàánú tí ó gbà pẹ̀lú òdodo pẹ̀lú ẹ̀mí mímọ́ pẹ̀lú àwọn májẹ̀mú ẹ̀ kò sí nínú àwọn tí wọ́n gba ìdùnnú lọ́jọ́ tó ń bá pàdé ọlọ́run àwọn náà ní aláwẹ̀ farahatun yawmu liqa'ihi ọjọ́ tí olùgbàwẹ̀ tí ó pàdé ọlọ́run ọba rẹ̀ inṣàlá ọ̀tàálá bíbá iná ni a tún dúró lónìí bẹ́ẹ̀ bá ti sọ bá di ní òwúrọ̀ ọ̀la ọlọ́run jẹ́ àmà bẹ́ẹ̀ dáadáa a fi àyè àyè lẹ̀ fún questions and answers ìbéèrè àti ìdáhùn tán ẹnu ọjọ́ tó kù sí àǹjírẹ́ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run bá kọ́wọ́ láìpẹ́ méjì rẹ̀ kọ́mọ́sá já máa bẹ lórí dáadáa àtàwa ilé wa àwùjọ wa ọ̀nà wa ọlọ́run ṣàṣìwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi wá lọ́kàn balẹ̀ àwọn mi ń bẹ nísìn kọ́lá lómi ọ̀rántí ó sì rántí nǹkan wá fẹ́rífẹ́rífẹ́rí ni látara ìtìfọ́kànbalẹ̀ gbogbo ibi tí eléyìí ti ń ṣẹlẹ̀ ọlọ́run wọ́n sábà wà pààrọ̀ ìpayà wọn kó bá wà fún wọn lọ́kàn balẹ̀ èyí tá a mọ̀ ní tòsítòsí àti èyí tá a mọ̀ láwọn àyè míì ilẹ̀ káyà mọ́ lásìkò yìí ẹ̀mí wọn balẹ̀ àwọn lómìnà tún ké ìpè wọn tún ti wọn tún láwọn bò wọ́dọ̀ táwọn náà tọ̀ ọlọ́run ló mọ ibi tí gbogbo ẹ̀ ti ń wá ó sì mọ níbo ni àdánwò yìí bó ló ṣe jẹ́ àwòrán ẹ̀ lódodo ó kálukú ń sọ wọ́n ti ṣe báyìí wọ́n ti ṣe báyìí ìjọba náà ń ṣègbìyànjú ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìfọkànbalẹ̀ ọlọ́run òun ló ju ọlọ́mọṣà fi wọ́n lọ́kànbalẹ̀ kó fún àwa náà lọ́kànbalẹ̀ ọlọ́mọ dá wa láàmú o ẹni tí dààmú ọba tí ó bá wa ọlọ́mọ dá láàmú mọ́ dá wa láàmú ọlá ìpè méjì ọlọ́run fi wọ́n lọ́kànbalẹ̀ nínú ilé wa nílùú wa láwùjọ wa wá ṣe wá ní ẹrú sí òdodo gbogbo hílàhílo àtàwọn atẹ́gùn rẹ̀ ti ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbà ọlọ́wọ́n ọba ní iṣẹ́ ṣe náà lẹ́ ń jẹ́ lẹ́ ń wa wọ̀yá àfúwà nkẹfì kọ́dọ̀ wọn tún ṣàmójúkúrò ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọṣà ṣàmójúkúrò ẹ̀ṣẹ̀ wa kọ̀ wá já darí ká tẹ́rí sọ́dọ̀ ọlọ́run lọ́nà tó tọ́ ọlọ́mọṣà fún wa ṣẹ̀rẹ̀ ṣe fún wa níwàrí o. ولا يتميجي ولوا لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا أنت الغفور أنت الرحيم أنت العفو أنت الكريم يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وعنا على صيامه وقيامه الطاعة فيه وتلاوة القرآن والصدقة والإحسان يا رب العالمين لا إله إلا أنت ولا رب سواك آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها وأنا أبو الله شوان لن يعلي أبو دادا ọlọ́run tí wọ́n tí wọ́n rò páwọn ò ṣe ọlọ́mọṣáájú ọ̀rọ̀ kan ṣe jù bẹ́ẹ̀ lọ kọ́ wá gba níjọsìn gbẹ̀ni tí ètí lánìyàn náà ọlọ́mọṣáájú lánìyàn rẹ̀ wájú ọ̀rọ̀ fún wa. اللهم لا مانع لما أعطيت ولا مطيع لما منعت ولا هادي لمن أضللت ولا مضل لمن هديت ولا مباعدا لما قربت ولا مقربا لما بعدت